course. májà ẹ ra sa ẹ ra sa èwo ni ìjọba lẹ́wọ̀ èrè tí ẹ wá pàṣà. a ti ṣetán náà. bẹ́ẹ̀ ni sà. Ah, ah, ẹyin iṣẹ́ yìí ni pa a ti ṣetán sà. Eh, wọn náà ti ṣetán. Yẹmi ah. mo rò bóyá mo ti rí ẹni tẹ́lẹ̀ ni. ara sà ẹ lẹ́ni kí n wálé ni fún owó school fees. Dayọ̀ máa rí ẹ. ẹ ẹ ẹ German ẹ má bínú ẹ tí tọwọ́ bọ̀ ọ́ mi pe mi ò ti sign. ẹ no no yes sir ẹ ti sign. mi ò ti sign. yes sir mo ti sign. Dayo mo ti sign. yes ẹ yọ mo gbàgbé ni kí ló. báwo lè ṣe máa gbà pé tọpọ lórí máa ṣiṣẹ́ wọn làwọn ti sign. Uh, Ṣadé àti wọn náà. of course mo rẹ mi ṣe sign na yes sir maa yes sir yes sir. Ah! Ah! sago owó ìsúná mẹ́rin ọ̀gá ọ̀gá ìtọ́kì ọ̀gá ìtọ́kì ọ̀gá ìtọ́kì ọ̀gá ìtọ́kì. pẹ̀lú tẹ́lifíṣàn kan ti approve owó fún ẹni yìí ọ̀gá approve owó fún ẹni yìí gbogbo owó yẹn dẹ̀ kó ẹ̀kọ́ síbí ẹ̀kọ́ sábẹ́ little wonder tó jẹ́ height dẹ̀ wáyé náà lẹ́ mọ̀ máa wá báwo lè yẹ kó wà lẹ́sẹ̀ tẹ́ láti tẹ wà yìí ilẹ̀ bàbá wa is going kẹsẹ̀ tẹ̀sẹ̀ ń gbẹ̀. sir kọ́mísà sẹ́rí handcuff handcuff ti ọlọ́pàá nílò wọ́n arrest òun ètò sọ́nù. olówó yẹ kẹ́ fún mi lọ́rùn kẹ́ pa ẹgbẹ́ wọn yóò. ọ̀gá is going kẹ́ gbé. sir yìí